ọlọ́sùn ọlọ́sùn lọ́sọ níyàwó ìwọ rẹ̀ dùn. abẹ́rẹ́ ọgbàyé náà ni abẹ́rẹ́ ọgbàyé náà ni ìfẹ́ rámìsì o ìfẹ́ mẹ́sì. ọgbọ́n tẹ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ilẹ̀kùn ilé agbára ti tì mọ́. ó bójú fọkọ mi sọ́ọ̀bù wọ́n jẹun. Ah! ọkọ mi wọ́n kọ̀ mí ọkọ mi jẹun sọ́ọ̀bù. mú èmi ọ̀dọ̀ alákẹ́lẹ́ wà ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù báyìí ẹni sùúrù ọ̀dọ̀ Alákẹ́ ló wà. mọ́tò ń ṣe o mọ́tò ń ṣe o. wọ́n á sanwó. báàbá ti sanwó mi lọ́kọ́ jẹ̀bi kó wá jù rẹ̀ wọ́n á sọ́kọ́ jẹ̀bi kí ló fẹ́ fa bẹ́ẹ̀ sí. ó bẹ̀ mí kémi mu gàrí o ẹ wò bẹ́ẹ̀ ṣe ń wò mí ọ̀dọ̀ Alákẹ́ lèmi ti ń jẹun sìn. bàbá ọkú ẹ̀yin lè fẹ́ náà ni. ẹdùn ah, náà ṣe ọmọ òfin táyì ìfẹ́ náà ẹ má sọ lẹ́nu. lẹ́yìn tí ń wẹ̀ láàrin ọjà. ibikíbi tó bá wù ní kálukú méjì lè wẹ̀. bíbá yìí náà lẹ wọ́n bá mi ṣe tẹ́lẹ̀ yìí náà lẹ́ẹ̀bá. ẹ fọwọ́ kàn mí. o ti dẹran wọ. Ah! yé yé yé ọmọ ẹ kó bá mi. ọmọbìnrin. bébí wọn ní báwo bá rí ẹnu awo mọ ń wo ni. wàá ní màá sunkún wèrè fè kí ló tún pa ẹlẹ́kùn báyìí. a kàn ń da àwọn nǹkan nù ni o a kàn ń da àwọn nù ni. ìyá ń jẹ nǹkan lọ́wọ́ ni sórí bí yàrá yìí lè parí nǹkan tó ń jẹ lẹ́nu ìwọ ló kù tí ó nà ọ́ gan. tiwọ́ àtàlálẹ̀ yín ẹ lè mọ́wọ́ elépo kẹ́ ẹ fi kìbẹ́tì kẹ́ ẹ sọ̀rọ̀ ayé di etí mi ti di yín gbọ́ àkàkẹ́ yẹn